app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Instagram posts, and news updates. The Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì lótìtì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. yeah, yeah, yeah. You to give me peace of mind. When are you, I get your time. You all the moon me do when it up I know they promise say we go they This love my money can't buy, cause it's something so divine. Oh, que tal te conmigo? Girl, I can't deny. Can't deny you. It's a vibe anytime I look in your eyes. In your eyes, oh. You're hypnotizing me and it's not nice, not nice, not nice don't you run away from me. Don't you run away from me, yeah. oh, If I know that come your way, you go tell no way. Fresh FM, 107.9. Fresh FM 107.9. lóko lẹ́yìn òde àti gbogbo ibi tẹ̀ ti ń gbọ́ wá ní ìkànnì fresh one zero seven dot nine fm òkè sáré ọ̀ṣọ́bà presidential hilltop ìlú abẹ́òkúta ó kọ́ sísọ ìròyìn ló kànlẹ̀kùn yín kokoko lọ́sàn-án tòní tó pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ ó pé kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè eyín <laughs> òkè kólókó mọ̀rọ̀kọ <laughs> bẹ́ẹ̀ la àpé kólódò mọ̀rọ̀dò ẹ̀ṣọ́ àti ìbáwá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ fetí gbéyàwó ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ lọ́sàn-án tòní níkànnì fresh one zero seven dot nine fm bólúwájí ògùnyẹmí lóníròyìn yín ó yá ẹ máa nìṣó níbẹ̀ ló ní pápápá àwọn kókó ròyìn tó kọ sísọ yẹn lẹ́ẹ̀kọ́kọ́ láǹfààní láti fetígbéyàwó ẹ̀ kó tó di pa lọ sí àárín gbùngbùn tá a sì mọ̀ fún yín láwọn ẹ̀kúnrẹ́rẹ́ ní bó ṣe lọ kọ́ńbókì ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ gbẹnu tọkàn rẹ̀ o èèyàn ọba mi èdùmàrè kó màmá ṣàánú fún wa ni ìpínlẹ̀ Imo ní kọ́ńbókì ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ ogun ti dárògbòdìyàn tó ń ti lọ́bọ̀lọ́bọ̀ sílẹ̀ ńbẹ̀ wọ́n pé ẹnìkan ti ṣe àbúrò olóògbé iná ló bá lé àtìyàwó àtọmọ olóògbé dà síta òkódà ọkẹ́rù wọn dàáta ńlọ́ba gbé ilé tí wọ́n ń gbé ogbè tìpa kí ló fa ìròyìn yẹn tó fi ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ tó bẹ́ẹ̀ ẹ gbọ́ lọ́sàn-án tòní ẹ kẹ́rẹ̀ ìpínlẹ̀ bọ̀yìn kọ́ ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ bẹ́lúlẹ̀ pé bí ó di ẹ̀yìn mbẹ̀ ó kọ sísọ bẹ́ẹ̀ ló tún gbẹnu tán wọ́n pe ẹ olólùfẹ́ kan mọ̀rẹ́ tó mú ọ̀rẹ́bìnrin rẹ̀ ó sì gé ọwọ́ ẹ̀ kan ó gbé ọ̀rẹ́bìnrin òun yìí kò ṣòótọ́ pẹ̀lú òun àti pé láwọn aborí lùlù ògiri ọba gbẹnu tán kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ míì ní ìpínlẹ̀ Ẹdó wọ́n pé àwọn agbébọmọ̀ ni wọ́n ṣọṣẹ́ ń bẹ̀ o ní ìpínlẹ̀ Ẹdó kódà wọ́n pé DP ọlọ́pàá ẹni wọ́n dojú ìjà kọ ìbọn tí àwọn agbébọn yìn ojú DPO èyí ọ̀gbẹ̀nù tán o kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ míì tó tún ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnutọ́ kan o níbi tí wọ́n ti ń fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn afurasí adigunjalè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ńlọ́wọ́ bà ní plateau kẹ̀nẹ̀ tí àwọn afurasí ọ̀hún jì ńlọ fi pé ó kọ sísọ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ní ẹjẹ́ àdókè lọ́hùn ká padà dé àwọn kókó tá a ti kà yí ẹ̀kúnrẹ́rẹ́ ńlẹ́ láǹfààní àti ó kọ sísọ ìgbà wo ló ṣàbẹ̀wò sí ilé ìtajà pep kan kẹ́yìn ní ilé ìtajà pep oníkálukú nínú ẹbí ni nǹkan wà fún pẹ̀lú àwọn ìdíyelé wa tó jọjú àwọn ìpèsè àti ìṣòwò pàtàkì ilé ìtajà pep ń gbìyànjú láti mú kí ìgbé ayé rẹ rọrùn sí ṣàbẹ̀wò sí ilé ìtajà pep fún àkójọ àwọn aṣọ ìgbàlódé bàtà tòkìtì ilẹ̀ káàbá àwọ̀tẹ́lẹ̀ àpò àwọn ohun amáyédẹrùn inú ilé àti púpọ̀ sí i gbogbo ọjọ́ orí àti gbogbo àrà ló wà ní ìkápá wa láti ọmọ ọwọ́ dé àgbàlagbà ọkùnrin àti obìnrin gbogbo ẹ̀ lówó pọ́kú bọ́ àwọn olùfẹ́ rẹ ní ẹ̀bùn ìwé ẹ̀rí owó voucher àwọn ìwé ẹ̀rí owó wa wà ní onírúurú ẹ̀dá yóò sì fún àwọn olùfẹ́ rẹ ní àǹfààní láti ṣe àṣàyàn bí ó ṣe wù wọ́n tó bá jẹ́ pé owó kù díẹ̀ káàtó o lè lo àṣàyàn sísan owó sílẹ̀ ní pep yàn báyìí kí o sanwó díẹ̀díẹ̀ títí oṣù mẹ́ta kàn sí ilé ìtajà Delta Road, Lalubu Road, Okelewo, Abẹ́òkúta. Tàbí kí o ṣàbẹ̀wò sí www.pep.com.ng láti wá ilé ìtajà Pep tí ó súnmọ́. Pep ìdíyelé tó dára jù àti àfikún. Ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀, borí ooru, àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà, ẹ ká tọ́jú ilé ká tọ́jú ara wa, ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. ẹ káàbọ̀ padà ó kọ sísọ ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ ìròyìn tó kọ sísọ alákọ̀ọ́kọ́ tá a gbé ẹ̀kúnrẹ́rẹ́ sí etí gbọ́ yín bá a ti ṣe jù ú lílẹ̀ pé bí ó di ẹ̀yìn lẹ́ẹ̀kan apá àríwá òwèrì nípínlẹ̀ imo lọ́hùn-ún ẹni kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ti ṣẹlẹ̀ wọ́n pe ẹnìkan tí ọjọ́ orí rẹ̀ jí ọdún mẹ́rìnléní ọgọ́rin maxwell akuodo náà ni wọ́n pò ti sọ arábìnrin opó kan tó ń ti àwọn ọmọ ẹ̀ mẹ́rin di aláìnílé lórí o ìyẹn arábìnrin Rosina Akwedo wọ́n pé báyìí omijé ń ṣàn pòròpò lójú arábìnrin Rosina ni o nígbà tí ìròyìn tó kọ sísọ ń ṣe àlàyé wípé ní agbègbè umu okoji ní ìjọba àbílẹ̀ àríwá Òwèrì ní ìpínlẹ̀ Imo lọ́hùn-ún wọ́n pé níbẹ̀ ńlọ̀rọ̀ ti kọ sísọ. So níbi tí arábìnrin kan ti sọ ẹ̀kúndomi gàrí ò tó bẹ̀rẹ̀ sí ní ìwà amútó ń ta àwọn ọmọ rẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n pe arábìnrin ti ṣe opó ọ̀hún ń ló mọ̀ fi ẹ̀sùn kàn wípé bàbá ọkọ òun ló mọ̀ wà pẹ̀láwọn ọmọ ìṣọ̀ta tí wọ́n wọ aṣọ àjọdá kan tí wọ́n sì wá létò ń ta àwọn ọmọ mẹ́rin síta kúrò nínú ilé tí àwọn ń gbé o ó kọjọ́ ṣẹ́gun lọ̀rọ̀ yẹn kọ sísọ ó ní bí eré bí àwàdà ọ̀rọ̀ dòótọ́ o bàbá ọkọ òun padà lé òun àti ọmọ mẹ́rin jáde kú òun ilé kódà ó pé ẹrù àwọn inú ìta gbangba báyìí ló wà. arábìnrin ti ṣe opó àwọn ẹni ọdún mọ́kànlá. Sucker! dín ní àádọ́ta iná ní ṣe àlàyé wípé ọkọ òun reginald awukodo iná lọ́mọ tẹ́rígbàṣọ ní ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2020 lẹ́yìn tí wọ́n sì sìn ní ogúnjọ́ oṣù kọkànlá ọdún 2020 rosena ìlúmọ̀ bẹ̀rẹ̀ sí ní tomijé lójú tó sì ń ṣe àlàyé wípé ẹnìkan eléyìí tó jẹ́ ẹ̀gbọ́n ọkọ òun iná ló mọ̀ kó gbogbo ẹrù òun síta tó ń ti ọmọ mẹ́rin kódà ó pé àwọn ọmọ gbogbo ẹrù òun sí ìta o tí wọ́n sì lá ilẹ̀kùn ní kọ́kọ́rọ́ ó pé yàtọ̀ sí eléyìí àwọn ọmọ mẹ́rin tí òun bí fún ọkọ òun iná ni wọ́n ti dà sí ìta báyìí o ó pé ọkọ òun nìkan iná ló jẹ́ àbúrò sí maxwell akuido lẹ́yìn tó wá òun jáde ńlé tọmọtọmọ o ó ṣe àlàyé ọ̀rọ̀ pé gbogbo ẹrù òun ẹni wọ́n kó sí ìta tí wọ́n sì ti tilẹ̀kùn lépa ó pé lákòókò ìta gbangba ńlòun àtàwọn ọmọ mẹ́rin ń sùn tó sì jẹ́ pé òun nílò ìdájọ́ òdodo ó gbé bí òun ṣe ń sọ̀rọ̀ yìí òun ò nílé lórí kódà òun ò tí ì fẹnu ba nǹkan kan láti àná ó kó òun ò níbi kan tóun ó lọ kódà òun ò wẹ̀ débi pé òun ó pààrọ̀ aṣọ ó gbogbo èèyàn ẹ mọ̀ gbà òun ò lówó pólò òun òun ò lóúnjẹ ọmọ mẹ́ta ọkùnrin kan obìnrin mẹ́ta iná ni ọkọ òun fi ilẹ̀ fún òun tí òun nìkan ń dágbé tóun nìkan ń dáfà ó pé tí òun tún wá rí gbà látọ̀dọ̀ ẹ̀gbọ́n ọkọ òun náà ni pé kó kú ọmọ ìṣọ̀tá wá bá òun nílé kó sì kẹ́rù òun bọ́ta tó ti ilẹ̀kùn lépa o ó ṣe àlàyé wípé ọ̀rọ̀ kan eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ oṣogún oṣogún pé orí ilẹ̀ àwọn baba ńlá àwọn ńlọkọ òun kọ́lé lórí iná ni ọ̀rọ̀ òun padà fi kọ sísọ o ẹni tí wàá ṣe agbẹjọ́rò fún opó ọ̀hún uche obochi ìní wa ń sọ síwájú ilé ẹjọ́ torí wọ́n pọ̀pọ̀ pọ̀ ọ̀rọ̀ lọ síwájú ilé ẹjọ́ o Ubochi ṣe àlàyé wípé arábìnrin opó yìí bẹ́ẹ̀ bá wò dáadáa ẹ rí i pé kò níbi tí ó kó ọmọ mẹ́rin lọ ó pé ìwà ìkà ní kéèyàn ó sì wò ṣùnṣùn ẹni tí ò lọ́kọ kó o lè bọ́ọ̀tà ńlẹ̀ kó o pé kó máa gbabi tó bá rí lọ ó pé eléyìí ò bójúmu tó bí tí ìhù kó kéré mọ́ àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ o adájọ́ ti sún ìgbẹ́jọ́ síwájú wọ́n pé gbogbo kómìdè kómì ẹ̀tọ́ oníkálukú ò Imo arábìnrin opó ni mọ̀ ní tòun tọmọ mẹ́rin wọ́n ké gbàjarè sí ìgboro ayé o pé ẹ dákun ẹ gbà wọ́n o ẹ̀gbọ́n ọkọ òun ti lé òun síta tòun tọmọ mẹ́rin kódà ó ti tilẹ̀kùn lépa ó fi kọ́kọ́rọ́ pamọ́ àbẹ́ẹ̀rí kọ́kọ́ sísọ ẹni bímọ kọ́tọ́ níròyìn tó kọ sísọ ilé máa ń lu agogo ìkìlọ̀ ẹ̀ sétí gbọ́ gbogbo èèyàn wọ́n pé ọwọ́ ti bá àwọn méjì kan bojú tókítókí tó jẹ́ afurasí alọ́nilọ́wọ́gbà léyìí tó jẹ́ pé ní agbègbè túdùwàdá níjọba ìbílẹ̀ àríwá jos ní plateau iná ni ìròyìn tó kọ sísọ òun ló ti sàn bọ́ sí ìgboro ayé o wọ́n pe àwọn afurasí náà lọ́wọ́ bà ní pàpá ìyáka látọwọ́ àwọn ikọ̀ ojúlalá kan fi ń sórí kan ní dédé aago mẹ́wàá alẹ́ lọ́jọ́rùú ìyẹn ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún tá a wà yìí o ọkọ̀ kódà lẹ́yìn tí ọwọ́ bá àwọn afurasí náà tẹ́ àwọn fijilanté ènìyàn bá dè wọ́n mọ́gi gẹ́gẹ́ bí ìròyìn tó kọ sísọ ọ̀hún ṣe ń fi ìdí ẹ̀ múlẹ̀ wọ́n pe tí àwọn afurasí alọ́kọ́ ló ń fi gbé bọnu ọ̀hún jí iná ni àwọn èròjà tó ní ṣe pẹ̀lú iná bátìrì ọkọ̀ àti àwọn èròjà míì lẹ́yìn tó jẹ́ pé ìkọ̀ọ̀kan àwọn bátìrì ọ̀hún ó sì tó bí ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ náírà àwọn tó jẹ́ afurasí náà ni Joseph Agulu àti Akmadu ìkan ẹni ọdún mọ́kàndínlógún ìkan ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n wọ́n pé àwọn méjèèjì náà ni wọ́n mọ̀ ń pajú tókè o lẹ́yìn tí ọwọ́ àwọn fijilantí bá àwọn afurasí náà níbi tí wọ́n ti ń hùwà láabi wọn wọ́n pé àwọn fijilantí ìní wọ́n kẹ́fín pé àwọn ọ̀dọ́ langbakùnrin bíi méjì kan iná ni wọ́n mọ̀ ń ṣàdédé káàkiri wọn kí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tọpinpin wọn wọ́n ń ṣọ́ wọn o wọ́n sì ṣọ́ wọn títí tí wọ́n fi tú bátìrì sólà tí wọ́n fi gbèrú wípé kí àwọn ó japa wọ́n pé bátìrì ọ̀hún méjì ni wọ́n gbé tó ń ti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú èròjà iná àmọ́ ọgbà kí àwọn afurasí náà ó japa báyìí lọ́wọ́ àwọn fìjìláńtì bà wọ́n o tí wọ́n sì dè wọ́n mọ́gi àmọ́ wọ́n ti pé ọ̀rọ̀ ti di tọlọ́pàá torí ẹni tó bá ṣe ń tẹ́nìkan ò ṣe rí ó di dandan kójú ẹ̀ kó rí ń ò rírí kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ó kọ sísọ. So ó yá o ó kọ sísọ ròyìn míì ọlọ́run ọba kọ́mọ̀mọ́ ṣàánú fún wa ni kọ̀ wá gbẹnu tẹ́kọ̀ wá kọ sísọ bí o arákùnrin kan chibizi irem ni wọ́n pé ní ọjọ́ ṣẹ́gun oṣìnúbí inú bíbí èmi ò fi iṣẹ́ mìíràn ẹ̀dọ̀ fùfù n ò bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ tèmi dorí adẹ́tù àbíwá pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ni wọ́n ṣe ò tẹ́mi ò fi lo ayé mi gbó kùjẹ́kùjẹ́ wọ́n pe arákùnrin ọ̀hún ló ó mú ọwọ́ ọ̀rẹ́bìnrin rẹ̀ ńlọ́bọ̀ fàdá hàn bọ́lẹ̀ kí ni ọ̀rẹ́bìnrin rẹ̀ ṣe o ó pé ọ̀rẹ́bìnrin òun òun fura sí i pé ó ní abo orílùlù lẹ́gbẹ́ ògiri ó ní ẹlòmíì tí ń bá a ṣàyè bẹ̀ ìpínlẹ̀ bọ̀yìn ńlọ̀rọ̀ mọ̀ ti kọ sísọ wá wọ́n pé ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ gbẹnu tó ọ̀hún ń ló wáyé ní agbègbè ìṣèkè níjọba ìbílẹ̀ ẹ̀bọ̀yìn wọ́n pé ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì ọ̀hún iná ló bẹ́ lulẹ̀ pè bí ó di ẹ̀yìn àmọ́ ìwádìí ti ń wáyé o látọ̀dọ̀ àwọn ọlọ́pàá wọn pé gbogbo ìwádìí tí wọ́n wá ṣe náà ni pé iram iná ló ti kìlọ̀ fún ọ̀rẹ́bìnrin rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ chinyere yìí láìmọye ìgbà pé à bó o ti ṣe ń fọ̀ bẹ́ẹ̀ yìí jẹ́ òun níṣu ọjọ́ tí ọwọ́ òun bá tẹ̀ ó pò fẹ́ tó bẹ́ẹ̀ o ó pé ní ọjọ́ burúkú èṣù gbomimu yìí iná ni tí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ṣẹ̀ ń lòun fura wípé ọ̀rẹ́bìnrin òun ó lọ rèé bá arákùnrin kan sọ̀rọ̀ lórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ó kóun bá kojú ẹ̀ pé ti yèrè ta lẹni tó ọba sọ̀rọ̀ táwọn ta kí ni bẹ láàrin ẹ̀yìn méjèèjì ó pé ọ̀rẹ́bìnrin òun ọ̀mọ̀ tún jẹ́wọ́ ó pé ìdí nìyẹn o tí òun fi hùwà eléyìí tọkọ sísọ òun ó pé àmọ́ngbà tóun ṣetán ńlójú òun tó wálẹ̀ ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ bọ̀yìn nígbà tí wọ́n fi ọ̀rọ̀ po afurasí nífúnpọ̀ ó mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ ó pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló bẹ́lẹ̀ lẹ́yìn àìgbọ́ra ẹniyé kan láàrin àwọn méjèèjì tí wọ́n jẹ́ olólùfẹ́ ó pé ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà lòun ti máa ń sọ fún ọ̀rẹ́bìnrin òun wípé kí ni tó o fẹ́ kí ló fẹ́ kí n ṣe fún ẹ n tó o bá ti fẹ́ sáà máa sọ fún mi àmọ́ kó mọ̀ wá fẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ mi ń ṣu ayé òyọ́ o ó pé ṣùgbọ́n ọ̀rẹ́bìnrin òun yìí kọ̀ gbọ́ ó ní inú tó wá bí òun ní àbíjù ńlọrun fi fa àdáyọ tí òun sì gé ọwọ́ kan èyí eh, àbẹ́ ẹ̀ wá gbọ́ ó pé òun gé ọwọ́ ọ̀rẹ́bìnrin òun kan ò léyìí tó jẹ́ pé ntòfà rèé tí wọ́n fi súré gbé e lọ sí ilé ìwòsàn wọ́n pé ẹsẹ̀ kan yẹ ẹsẹ̀ kan ọ̀run iná ni ọ̀rẹ́bìnrin yìí wà yún arábìnrin Chinyere ni wọ́n pé ó wà báyìí o ní ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ọ̀rẹ́kùnrin ti wà lákàtà àwọn ọlọ́pàá ò níbi tó ti ń pajú tó kí ó kọ sísọ. a kì í lajọ ẹni sílẹ̀ kí tálùbọ̀ wọ̀ ọ́ ẹ̀yin òbí tẹ́ ìbèsùgbẹ̀gbà tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ lórí aburú kan kò ní ṣẹlẹ̀ sáwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má rí bi gbogbo ara lògùn ẹ̀ ọmọ ẹni lọ̀lẹ́ ẹni àtòbí àtàlágbàtọ́. ẹ lọmọ nílòkulò ìgbà wo ló ṣàbẹ̀wò sí ilé ìtajà pep kan kẹ́yìn ní ilé ìtajà pep oníkálukú nínú ẹbí ni nǹkan wà fún pẹ̀lú àwọn ìdíyelé wa tó jọjú àwọn ìpèsè àti ìṣòwò pàtàkì ilé ìtajà pep ń gbìyànjú láti mú kí ìgbé ayé rẹ rọrùn sí ṣàbẹ̀wò sí ilé ìtajà pep fún àkójọ àwọn aṣọ ìgbàlódé bàtà tòkè tilẹ̀ káàbá àwọ̀tẹ́lẹ̀ àpò àwọn ohun amáyédẹrùn inú ilé àti púpọ̀ sí gbogbo ọjọ́ orí àti gbogbo àrà ló wà ní ìkápá wa láti ọmọ ọwọ́ dé àgbàlagbà ọkùnrin àti obìnrin gbogbo ẹ̀ lówó pọ́kú bọ àwọn olùfẹ́ rẹ ní ẹ̀bùn ìwé ẹ̀rí owó voucher àwọn ìwé ẹ̀rí owó wa wà ní onírúurú ẹ̀dá yóò sì fún àwọn olùfẹ́ rẹ ní àǹfààní láti ṣe àṣàyàn bí ó ṣe wù wọ́n tó bá jẹ́ pé owó kù díẹ̀ káàtó o lè lo àṣàyàn sísan owó sílẹ̀ ní pep yàn báyìí kí o sanwó díẹ̀díẹ̀ títí oṣù mẹ́ta kàn sí ilé ìtajà pep ní Abẹ́òkúta road lálùbù road òkèléwó Abẹ́òkúta tàbí kí o ṣàbẹ̀wò sí www.pep.com.ng láti wá ilé ìtajà pep tí ó súnmọ́ pep ìdíyelé tó dára jù àti àfikún. fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. káàbọ̀ padà ó kọ sísọ ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ àmọ́ kó tó di wípé ẹ̀yin tẹ̀ ń bẹ nílẹ̀ ẹ̀ kàn sí wa ẹ jẹ́ ń sáré gbé ìròyìn eléyìí sí etí gbọ́ yín tóró kọ sísọ gbà wọ́n pé àwọn agbébọn mọ̀ ni wọ́n ṣọṣẹ́ láabi o ní ìpínlẹ̀ Ẹdó ìbọn iná ni wọ́n pé wọ́n yìn fún ẹnìkan tí ṣe DP ọlọ́pàá tó sì jẹ́ pé ibi tí ìbọn bà lójú DP ọlọ́pàá ọ̀hún ojúmọ́ ni ẹni tó jẹ́ dpo agbègbè ìgárà police station tó wà ní ìjọba ìbílẹ̀ àkókò ẹ̀dó ní ìpínlẹ̀ ẹ̀dó lọ́hùn-ún suleiman mohammed iná ni wọ́n pe àwọn afurasí ajínigbé kan mọ̀yìnbọn fún lópòpónà auchi ìgárà ìbílò níbẹ̀ ni wọ́n pe ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì tó kọ sísọ òun ti bẹ́ẹ̀ lẹ́pẹ́ bí ó di ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló wáyé ní dédé aago méje àṣálẹ̀ ọjọ́ ìṣẹ́gun léyìí tó ṣokùnfà bí àwọn tó jẹ́ olùgbé agbègbè náà bí wọ́n ṣe mọ ibi tá a yà sí o wọ́n pé kódà àwọn tó jẹ́ ikọ̀ fijilantè ti ń bẹ ní àdúgbò wọ́n pé ọpẹ́lọpẹ́ wọn bí bẹ́ẹ̀ kọ́ wọ́n pé ẹni tí í ṣe dípò ọlọ́pàá ọ̀hún ìbá ti tẹrígbà sàn ọ̀kan lára àwọn ikọ̀ fijilantè náà tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ àmọ́ tó pé kí wọ́n fi ọkọ̀ bo òun láṣìírí ló ṣe àlàyé ọ̀rọ̀ pé ojú dípò ọlọ́pàá ọ̀hún iná ni wọ́n yìnbọn fún tààrà tó ń ti pé àwọn tó tún jẹ́ lára ikọ̀ fìjìláńtẹ́ náà àwọn náà fi ara kọ́ta lápá àti ní ikùn wọ́n pé àwọn ikọ̀ eléyìí tó ń rí sí ìdóòlà ẹ̀mí ẹni iná ni wọ́n tètè ṣùgbọ́n ẹni tí í ṣe DP ọlọ́pàá náà kódà wọ́n pé àwọn ọta ìbọn tí wọ́n yọ lára DP ọlọ́pàá ọ̀hún ọmọ kò sí sọ ni wọ́n pé DP ọlọ́pàá ni ló ti kọ́kọ́ pe àwọn láàárọ̀ kùtù pé àwọn fura o wé àwọn ọmọ yahoo yahoo kan wọ́n ń dá wàhálà sílẹ̀ láago mẹ́sàn-án ní aago mẹ́ta ọ̀sán wọ́n pé ṣùgbọ́n nígbà tí àwọn lọ síbẹ̀ ń làwọn wá rí i pé àwọn afurasí ajínigbé ni ni wọ́n ń gbégi dínà wọ́n pé ọgbà bí àwọn ti ṣe débẹ̀ pé kí àwọn lé wọn dànù iná ni àwọn ajínigbé ọ̀wọ́n dáná ìbọn yá àwọn òṣìṣẹ́ ọlọ́pàá o àti àwọn tó jẹ́ vigilante wọ́n pe ìṣọwọ́yìnbọn àwọn afurasí ajínigbé náà ń ló ṣokùnfà bí àwọn awakọ̀ eléyìí tó ń lọ sí auchi bí wọ́n ṣe mọbi tá a yà sí mọ̀ tí oníkálukú sì bẹ̀rẹ̀ sí ní sásàgbàsúlà wọ́n pé kódà dp ọlọ́pàá òun ni wọ́n súré gbé lọ lónídìgbàdìgbà lọ sí ilé ìwòsàn eléyìí tí ń bẹ nítòsí o wọ́n pé níbẹ̀ gan-an iná ní ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì tó kọ sísọ ọ̀hún ló ti wá fi ìdí múlẹ̀ dáadáa o léyìí tí wọ́n fi mọ̀ wípé ojú apá àti ikùn iná ni wọ́n ti yìnbọn fún DPO ọlọ́pàá ọ̀hún àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ orímọ̀kú ọlọ́pàá ọ̀hún yọ wọ́n pé àwọn elétò ìlera wọ́n ti ń ṣe iṣẹ́ takuntakun lára DPO ọlọ́pàá ọ̀hún kódà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lọ́wọ́ báyìí ní òwúrọ̀ ọjọ́rú iná ni wọ́n pe àwọn òṣìṣẹ́ ọlọ́pàá gbéra pápá àpá tí wọ́n lọ rèé ṣé àwọn ajínigbé lórí o níbi tí wọ́n ti ń hùwà kò tọ́ wọn ẹni tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ló wáá ṣe àlàyé ọ̀rọ̀ pé ibi ẹnu iṣẹ́ àwọn ọlọ́pàá ni wọ́n wà lákòókò tí wọ́n gbọ́ ìròyìn kan wípé àwọn ajínigbé ti ń ṣọṣẹ́ ò lópòpónà aoji wọ́n pé làwọn ọlọ́pàá ọ̀hún bá gbéra lọ́bẹ̀ dp ọlọ́pàá ló sì léwájú fún wọn wọ́n pé ńgbà tí wọ́n débẹ̀ àwọn ajínigbé ọ̀hún ṣe ni wọ́n kọjú ọ̀rọ̀ sí àwọn ọlọ́pàá táwọn ọlọ́pàá náà sì fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ pé bí àwọn ajínigbé náà bí wọn bá ní wọn kún àwọn náà ṣetán láti mọ́ gbà láàbọ̀ lọ́wọ́ wọn o àmọ́ kọ́ńbọ́ kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńbẹ̀ ẹni pé àwọn ajínigbé ọ̀hún ọmọ dáná ìbọn yá àwọn tí ṣe òṣìṣẹ́ ọlọ́pàá àtàwọn ikọ̀ fìjìláńtì o wọ́n pé kódà ẹni tí í ṣe DPO ọlọ́pàá eléyìí tó léwájú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lọ ìbọn bá o lójú lápá àti níkùn àmọ́ n tó dùn mọ́ nínú ńbẹ̀ náà ni pé dp ọlọ́pàá ọ̀hún ń bẹ láyè ẹ̀ ń sì ń bẹ láàyè àmọ́ àwọn oníṣègùn òyìnbó wọ́n pé ìtọ́jú tó ń gbópọn ó ti ń wáyè sórí dp ọlọ́pàá ọ̀hún láti lè jẹ́ kó láǹfààní àti máa ṣẹ̀mí lókè pẹ̀ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ẹdó ọ̀rọ̀ gbẹnu tán o wọ́n pé àwọn agbébọn ti yìnbọn fún DPO ọlọ́pàá kan ojú àti ikùn ẹnì ìbọn ti ba DPO ọlọ́pàá náà ní ìpínlẹ̀ Edo. ajẹ́ pé ó ti kàn yín náà nìyẹn zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seven eight zero zero ten seventy nine ojú òpó tá a wà nìyẹn fún ọ̀kan-ò-jọ̀kan àwọn ìròyìn tó kọ sísọ lọ́sàn-án tòní. hello. onílé láti ṣe yọyè ìdí mo fẹ́ dá sí ti dpo tó yìnbọn fún yẹn ah, ọlọ́run aṣàánú alágbọ́n ọlọ́run wa ẹni pé ètò ààbò lórílẹ̀ nàìjíríà ní ti ó ti mẹ́ẹ̀ gidi gan agbọ́dọ̀ ọlọ́run á fún wọn lálàáfíà ẹ kú ètò. ẹ ṣeun. hello hello ẹ ti wà lójú òpó. ajá ọkọ àtọkù ẹ bá wa gbóhùn sókè kí lórúkọ yín ibo lẹ ti ń pè. atọ́kùn ajá fún ẹ o. àmì. ajá fún ẹ ètò ìṣe lọ́sàn-án yìí kò ní jáṣe lọ fún ẹ. àmì. olóyè ẹ tàbí bọ́lá láti ó jẹyẹ wa. à ń gbọ́ yín o. adúpẹ́ ṣé mọ̀ pé nígbà tí àwọn àwọn òṣìṣẹ́ ètò ìlera ṣé mọ̀ pé nígbà tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ìṣúná fẹ́ dé ìlà ọ̀gá ọlọ́pàá yẹn sí àwọn ìjọba ohun tó bá wà láàrin àwọn pẹ̀lú àwọn àwọn tí elétò ìlera kọ́ yọjú ẹ̀ fún wọn gbogbo ọ̀dà yọjú ẹ̀ fún wọn dàbí kí wọ́n fẹ́ máa fẹ̀mí àwọn ọmọ nàìjíríà ṣòfò ni ọlọ́run nígbà ní wàá ṣòfò. ẹ ṣeun. hello. hello ma ọkọ̀ sísọ o. ọkọ̀ sísọ ẹ káàsán sir jọ́ọ̀jì láti ilé ìwòran ni o. à ń gbọ́ yín. kọ́ lọ́ba wa dẹ́rọ àwọn akọ̀bọ̀ lóde tẹ́tù lọ yìnbọn sídìí bí olùjẹ́ dẹ́ni tí ń sẹ́ lọ́sàn-án ló kì í sùn. Hmm. olùsọ káàbọ̀ àríwá lórí wọn náà náà ni o. kọ́ àkókò ayọ̀ bẹ́ẹ̀ ni olóde kọ́ wá o ọkọ̀ sísọ o. ẹ ṣeun. hello. ẹ̀ka sọ́mà kí lórúkọ yín bolẹ̀ tí ń pè wá. ẹ ṣeun arábìnrin ìbùkún jp látàyè èkìtì. ẹ bá wa gbóhùn sókè díẹ̀ sí arábìnrin ìbùkún jp látàyè tòrò. à ń gbọ́ yín mọ̀. ètè mi fẹ́ dá sí ni ẹni tó gbé ọwọ́ ọ̀rẹ́bìnrin ẹ̀. Hmm. ṣé dandan wá ni. tó o bá sàrí pẹ̀lú ọkùnrin mi wàá dé fi sílẹ̀ wàá jẹ́ ọmọ bá tiẹ̀ lẹ́kọ̀ọ́ ṣé àdá tó wá fi gé lọ́wọ́ yẹn ṣé ọwọ́ yẹn wá wúlò fún mọ́ tí wọ́n yá jí ó fẹ́ dandan ni o torí yẹn ò ní rọ́kọ̀ mí o wọ́n hmm. fẹ́ ni o ẹ kú ètò. <laughs> ẹ ṣe. a jẹ́ kí a máa fi eléyìí ṣe lọ lórí ìròyìn tó kọ sísọ lọ́sàn-án tòní kálẹ̀ láǹfààní láti padà wá tó bá di ní ìgbà míì ó ní ọṣẹ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fẹ́ jẹ ẹ̀kọ́ àìbínú àwa làwọn máa wá ẹ̀yìn làwọn máa bá láṣẹ ìlédùà ó kọ sísọ òròyìn lọ́sàn tòní ó ti rókè bólúwájí ògùnyẹmí lórúkọ tèmi ẹ̀ máa yáṣẹ́. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine abẹ́òkúta ẹ̀yin olólùfẹ́ fresh fm nàìjíríà ẹ̀yin gangan ní pàtàkì ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa lóòrèkóòrè láti wá máa gbádùn wa síwájú sí i ní gbogbo ibi tẹ́ ẹ bá ti wà ẹ kọjá lọ sí google play store láti ṣàwárí àtẹ fresh fm player kẹ́sì gbà sórí fóònù yín lọ́fẹ̀ẹ́ ló bá tán ìjẹmùkẹ́ ló kù kẹ́ máa tẹ́tí sí fresh fm ìbàdàn fresh fm abẹ́òkúta àti fresh fm adó-èkìtì lórí àtẹ kan ṣoṣo gbogbo ń tẹ́ fẹ́ gbọ́ lójú kan ló wà àwọn ètò àgbọ́dúnú tó tún kọ́ni lẹ́kọ̀ọ́ ìròyìn orin àdídùn àṣà ìṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣáà ti kọjá lọ sí google play store kó o sì gba fresh fm player sórí fóònù rẹ lọ́fẹ̀ẹ́. o ti mẹ́nu bẹ̀nu èyíkéyìí ìkànnì fresh fm tó bá wù ọ́ lọ́mọ tẹ́tí sí lórí àtẹ fresh fm player. ìyẹ̀wò báyìí kó o sì gbé wa sórí òṣùwọ̀n àwa fún ọyípo ọjọ́. ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ tọ́yẹ́ ṣe borí ooru àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà ẹ jẹ́ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú kárùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà a kì í lajọ ẹni sílẹ̀ kí tálùbọ̀ wọ̀ ẹ̀yin òbí tẹ́ bẹ̀sù gbẹ̀gbà tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ lórí aburú kan kò ní ṣẹlẹ̀ sáwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má rí bi gbogbo ara lògùn ẹ̀ ọmọ ẹni lọ̀lẹ́ ẹni àtòbí àtàlágbàtọ́. ẹ lọmọ nílòkulò. ó kilẹ̀ falafala. falafala 107.9 FM. Lábẹ́ Olúmọ, ó ṣe dáadáa gan. Ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. Ó já bọ́ ó Ó fọ́n á ló bá tán. Èso dáradára ti fọ́. Ó ti Adégún kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin. Gbogbo ẹyin ti fọ́nká. Àtẹ̀yìn àti èso àjàrà. Bọ́ọ̀lù olólùṣọ́ gidi ni. Èso tọ́lọ́run gbìn yìí o, ṣe bóun ló fi wáṣọ. Torí kó má bàa jà bọ́fọ́, la pàgbó yìí ká. Àjà balẹ̀ rẹ o ó tún one oh seven dot nine fm. na fresh e dey fresh. ká polówó ọjà kó dán mọ́rán. ó dùn ń dán gbinrin. an exhaustive news. na fresh e dey fresh. ká ṣe tòótọ́ kúnjú owó. ó dùn ń dán gbinrin. programs full of wisdom o. Oh. na fresh e dey fresh. papa mama my brother my sister make una dey hear am o. Oh. ẹ mọ́ gbọ́ fresh fm àdìgbò ń kẹ́rẹ́dẹ̀ wẹ́dẹ̀rẹ́ nù. No. Yes. Not only for Naija, káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. Amẹ́ríkà, Chicago, Paris, Manchester, Canada, London, United Kingdom, etc. Na fresh fm di méde fresh o. Oh. Wọ́n náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́kọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán. Pẹ̀lú àwọn ètò tó ń tún ní láyé tò àti èyí tó ń kọ́ ní lọ́gbọ́n. Fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o. Oh. Ó dùn tó o tún dán. one oh seven dot nine fresh fm. Ajá balẹ̀ tuntun. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. adéyínká mọ̀dé ọmọdé bíi tẹ mr jíjíjì káàbọ̀. ìlera. ìlera àṣírí ìlera ṣòwò lè tú tàgbẹ̀dẹ adẹ́yìnká.